hello everyone welcome to Tony Talks to all our beautiful subscribers we say thank you so much for staying with us and if you're new here we are happy you find us please don't forget to like subscribe and hit on that notification button so that you will be notified um, for more upcoming videos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 every weekend they need to go to anywhere tó ti ń ṣe party wọn ò pè wọ́n síbẹ̀ o wọ́n á lọ páàkì oúnjẹ àwọn olórí burúkú yìí wọ́n á lọ páàkì oúnjẹ ẹ imagine ẹ wo èjì tó so ó ní fifteen lòun ti iná ti ní ṣètò òun ó ti bẹ̀rẹ̀ sí ní dókó bí age of six so oh, you just confirm pé òun fáwọn ọmọ ẹ̀ ṣaṣẹ́wó pé kò kan anybody so báwo lọ̀rọ̀ dílé èèyàn tó fẹ́ yàwó legally tó fẹ́ ọkọ ẹ̀ lẹ́gálì báwo ló ṣe kan ìwọ tó ń fi àwọn ọmọ ẹ̀ ṣaṣẹ́wó àbò gbọ́ nínú ìwé ìtàn eléyìí ò ń ṣe fẹ̀rẹ̀gẹ̀ òkú ojú omi léléyìí àfòkúgba ìvátà òkú ojú omi ìbànújẹ́ láwánsìn ẹ̀rí ó fún ọmọ ẹ̀ ṣaṣẹ́wó ó dẹ̀ ń pèntì ẹ̀ fún wa pé òun gbó lọ́wọ́ ọkọ òun ẹjọ́ ẹ̀yin èèyàn tó bá yẹ pé tó tọkọ ẹ̀ fún lówó ṣó yẹ kó ṣẹ̀ṣẹ̀ fọmọ ẹ̀ ṣaṣẹ́wó wọ́n ṣe ń tan àwọn èèyàn nìyẹn wọ́n ṣe ń tan àwọn èèyàn ìjà gbádùn eléyìí díẹ̀ sí ká tó máa lọ tí màá ṣe ṣóyìí fún ẹ wàá rò pé lọ́rọ̀ lẹ́nu ni ẹjá gbélé. o rẹ nìkan ẹ àwọn tó bí ẹ ò valid ìwọ fúnra ẹnu tán rẹ you feel that you are above everybody òfin ìpò òdo èmi mo kọ́ àwọn ọmọ wo lọ́bìnrin ìgbà. olórí burúkú tiẹ̀ tó ti ń dókòó àtẹ́jọ́ six mo sọ fún wa ṣe pọ́ ti initiate at sixteen ṣé ọ̀rẹ́ èèyàn kọ ìwọ tó ṣoríire tó là ìwọ tó jẹyàn ó wà nílé ọkọ ọkùnrin mi dẹ́ rìkọ́ọ̀dù òbò ẹ òun mú okó wọn yanú òbò ẹ wọn gbé online so ọ̀rẹ́ èèyàn kọ ẹ you are a, you are a shameless idiot you are a failed product of your failed mother. táwọn ọmọ mi wà kékeré wà láì tí bá discipline ọmọ. ẹ máa gbọ́rọ̀ tó ń pẹ́ máa gbó lórí burúkú o mo gbọ́. títí tó fi dàgbà wàláì àwọn ọmọ mi bẹ̀rù mi jù. àwọn ọmọ ẹ bẹ̀rù ẹ o bá àwọn ọmọ ẹ ṣe bẹ̀rù ẹ rè o ẹ máa bọ̀ àwọn ọmọ ẹ bẹ̀rù ẹ o ẹ má jẹ́ ká sọ pé rọ̀ ni o àwọn ọmọ ẹ bẹ̀rù ẹ gan o báwọn ọmọ ẹ ṣe bẹ̀rù ẹ rè o if you follow these people o báwọn ọmọ ẹ ṣe bẹ̀rù ẹ nìyẹn abẹ́rẹ́ pọ́n bẹ̀rù ẹ abẹ́rẹ́ pọ́n ọmọ ẹ bẹ̀rù ẹ tẹ́rí wọ́n bẹ̀rù ẹ̀ wọ́n bẹ̀rù ẹ̀ oko náà ti bọ̀ nífùrọ̀ látẹ̀yìn yẹn if you listen to these people I just pity you if you keep listening to them I've told you guys tó bá ti ṣorí burúkú wọ́n máa ń wá ẹlòmíì tó máa fi cover orí burúkú wọn kó má bàa trend ẹ̀rí ẹ̀rẹ́ tó ń ṣe ṣó. Hmm. twenty four year old girl. Hmm ọmọ mi bẹ̀rù mi jù. fourteen ìhòòhò ọmọ ilé ìbọsí tàbí thirteen thirteen years lọmọ yẹn ràn dí yẹn o thirteen years ẹ máa gbọ́. discipline ọmọ títí tó fi dàgbà wàhálà àwọn ọmọ mi bẹ̀rù mi jù fọ̀gá ìgbọ́n ṣe omi ìṣe tó bá rí wọ́n tààrùn only call lásán hello where are you where are you what's happening why are you still outside i'm talking to a twenty-four year old girl mo fún freedom ẹ̀ ni I on my way there is traffic. fourteen years ni fọ́tò ọmọ tẹ́ wò lẹ́ẹ̀kan when she was fourteen tí ọmọ yẹn ti ń ṣe porn okó náà ti bọ̀ ń fòrọ̀ lẹ́ẹ̀kan tẹ́ ń wò yẹn o ẹ máa wo lórí burúkú jókòó tó sọ pé ọmọ ọ̀yọ́ onímọ̀mọ́ yín kan ẹ máa wo lórí burúkú if you listen to these people hmm, ó ní bọ́yẹ máa ń ṣe orí burúkú wọn tó bá ti tẹ̀sìn wọn bá ti dé tó bá ti kó gìbò wọn lórí wọn wá mọ̀ọ́mọ̀ wọ́n máa ṣòṣì kiri. Where is your location? Can I see it? bó ṣe tó àwárí yẹn. ó ní bó ṣe tó òun nìyẹn má gbàgbé pọ́ ọmọ ọdún mẹ́fà lòun náà ti ń ṣe pọ́ọ̀nù. because ilé ayé yìí you have to put your children through ṣe mistake táwọn ìyá bá ṣe káwọn ọmọ náà tún ṣe ni no wàá kọ̀ lánàá ẹ̀ wàá kọ̀ máa sọ̀rọ̀ ó rí pé mo máa ń wẹ̀ tó bá ní àwọn olùṣùwọ̀n ọ̀rọ̀ ọmọ tán kí ní ká àwọn ayé àwọn ọmọ ti bàjẹ́ ìwọ. ṣáyé ọmọ ẹ ò bàjẹ́ ni ṣáyé ti ẹ̀gbọ́n ò bàjẹ́ òórọ̀ ọmọ tán wọ́n mú ẹ ní ìjọ fourteen wọ́n báyìí fi fùrọ̀ wọ́n yẹn fi okó sínú fùrọ̀ ẹ̀ ọmọ fourteen years wo nǹkan tó ń ṣe fídíò yìí ó ti pẹ́ náà ebi wọ́n ló sọ pé lórí burúkú làwọn ọmọ ẹ̀ láìsọ ọmọ yìí ó mọ ẹmọ ẹ̀ adẹ̀gbéjáde fáwọn èèyàn kan wo lórí burúkú nínú ọmọ yìí ó mọ́mọ́ yà àtàwọn ọmọ ẹ̀ fourteen years ó dẹ̀ jókòó sí kámẹ́rà lénìí ó wá ń sọ̀rọ̀ bí ká ní pé ayé ẹ dùn ayé ò dẹ̀ dùn ayé ẹ ò dùn rárá ayé ẹ korò ju wọ́ lọ. these kind people dem be share butter dem no dey see themselves ah ah, ah. mi ní wáyé ti ẹrú lórí burúkú tó ń sọ̀rọ̀ àná ló ṣe ṣó o. Mm, àmì ọmọ ẹ̀ka ìfà àná ló ṣe ṣó yìí o. táyé tó ọmọ tiẹ̀ dá bring it out òun ló ṣe lọ́n ṣe. ẹ máa gbọ́ ṣáyé ọmọ tiẹ̀ dá òun ló ṣe lọ́n ṣe fíìmù fíìmù wo. fíìmù wèrè. fíìmù kò fó Tinubu ṣe ń gbọ́ ṣáyé ọmọ tiẹ̀ dá bring it out òun ló ṣe lọ́n ṣe fíìmù torí àwọn olórí burúkú táyé wọn ti bàjẹ́ tó ń gbé sórí wá fún wọn nígbà yẹn wọ́n sọ pé abirùn lọmọ àwọn làwọn ṣe ṣe fíìmù kò fó Tinubu the same àwọn tó ń kọ sórí yẹn láti ilẹ̀ ló sì ń gbé wọn síta I can decide not to talk in common, wò wọn but mo need láti expose wọn nítorí another vulnerable victim tẹ́mi ò lè gbé tó lè lọ kú àbí tó lè ya wèrè tó ẹ̀ mo ṣe expose wọn and the more we expose them the more láyé wọn ṣe ń bàjẹ́ ẹ bá mi bi òun pé àwọn olórí burúkú tó gbéṣẹ́ wá fún òun kó dárúkọ fíìmù kan tán ṣe táyé fi mọ̀ wọn ẹ bá wa bi wọn pé kí la achievement wọn níjọ́ tán ti ń ṣe fíìmù ìyẹn àwọn awáyé má ṣe rere tó gbéṣẹ́ wá fún ṣe mọ̀ wípé má tó pè lọ́kọ ẹ̀ yìí má yẹn ń bá sùn ó dẹ̀ ń bọ́ ọmọ ẹ̀ sùn hmm? olúwa ṣe ń sẹ sweet Lizzie. I will continue to adore your wisdom. God bless you. Ah, ah, ah. ah, ah. Àwọn ẹ béèrè pé àwọn tó gbéṣẹ́ wá fún kàn mú fíìmù kan tán ṣe táyé fíìmù wọn wá kàn mú oríire kan ṣo tán ṣe the same show lélẹ́bi tó ti fẹ́nu yẹran sọ́bẹ̀ kẹ́lẹ́ bá mọ̀ pé àwọn tó ti ń kọ old script yẹn ló ṣì ń continue láti kọ script fún ẹni kó jáde kó mú àwọn onítíátà tó gbéṣẹ́ mi wá fún un oríire tán ṣe fíìmù tán ṣe táyé fi mọ̀ wọn achievement wọn dúró ń tòsí lọ́nà jíjìn tí ó ládírẹ́sì ni ẹ bèrè lọ́wọ́ ẹ ẹni kò mú síta at least ìwọ tó fẹ́ sọ wípé abirùn lọmọ ẹ ẹjọ ẹ̀yin èèyàn ṣe break fúnru ọmọ jókòó àsọmọ ẹ wo lórí burúkú ọmọ wọ́n rán ní skul ọ̀fẹ́ níbi tó ti ń pa àwọn èèyàn yẹn jókòó òkú Mohbad tún ṣì ní value ju ààyè àwọn òkú ọmọ tí jókòó ń gbé kiri lọ ẹja máa gbọnà. ó ṣe ní máa bíìfù àwọn ẹlẹgbẹ́ ẹ jẹ tiẹ jẹ. àwọn wo ni mo bíìfù àwa tá a rí yín là ń bíìfù yín abẹ́yìn olórí burúkú tọ́lọ́hún ò kọjú àánú sí tọ́lọ́hún ò wò yín ṣe lóore lẹ́yìn achievement tí ò ládírẹ́sì ọlọ́run ò kọjú sí yín ṣe yín lóore rárá. pẹ̀lú iye yẹ̀pẹ̀ tí mò ń já ní California Paradise City yẹn lèmi máa rí olórí burúkú títí yín àwọn ẹlẹgbẹ́ olórí burúkú wo ló láṣọ gidi lọ́rùn jókòó mò ń béèrè àwọn olórí burúkú ẹlẹgbẹ́ wo ló ní aṣọ gidi lọ́rùn mò ń béèrè ni o. ẹ jẹ́ kí n fún ní ṣàkàbọǹbù. ó fẹ́ fún wa ṣàkàbọǹbù. o ò ṣe ní máa fi o ò ṣe ní máa ṣe kí ni o ò ṣe ní máa bí ìfọ̀ tó jẹ́ pé lẹgbẹ́ mi tó ń taṣọ àwọn wo lẹlẹgbẹ́ mi tó ń talẹ̀ hmm. eh, ani bó ṣe rí if i did not analyse it nǹkan tí gbogbo èèyàn ti ń believe rẹ̀ láti jọ ọjọ́ yìí ó dá báwo lẹ fẹ́ bí ìfẹ́ ni tí ò ṣoríire báwo lẹ fẹ́ bí ìfẹ́ ni tó yẹ pé gbogbo achievement ẹ̀ kò ládírẹ́sì ẹ eh, Lizzy ẹnìkan mi níwáyé ti the short the short guy gbogbo wa la mọ̀ bó ṣe ń lọ god bless me ní wáyé tí ẹ̀yin èèyàn ẹjọ́ nítorí ọlọ́run ẹ ṣáàjà máa gbọ́dọ̀. ẹjọ́ ṣiṣẹ́. àwọn wo lẹjọ́ ṣiṣẹ́ iṣẹ́ olórí burúkú wo lẹjọ́ ṣe ẹ jẹ́ ìyà lọ́tẹ̀ yìí ẹ jẹ́ ìyà bèbí ti ṣẹ́jú àwọn èèyàn ti gbọ́n iṣẹ́ wo lájọ ṣe jàre mo ń gbọ́ iṣẹ́ wo lájọ ṣe. because àwọn ológo wọn lò. a rí bẹ́ẹ̀ ògo yẹn pọ̀ gan tán lò. ẹnu ti pa ẹkún. arógo gbèsè tán lò arógo gbèsè arí gbogbo ògo arógo tán lò ògo kọ́ ba tèèyàn jẹ́ wọ́n lè ba lùgùd ògo náà ni Abi, <laughs> the short guy fún wa ń bọ̀ nobody fún wa ń bọ̀ tó ju ẹ lójú tó bá bẹ́yàn ṣe léèní. ó fẹ́ fún wa ní bọ́ǹbù. wàá padà tún bẹ náà jẹ lọ́la. Hmm. tí bàbá yàn ṣe lé ní màá bàjẹ́ lọ́la báwo nìyẹn ṣe kàn wọ ẹni èmi tí mi ò ń kọ́ rẹ̀ iná ń sọ o èmi tí mi kì í kọ́ rẹ̀ iná ń sọ àmọ́ lórí burúkú wọn tó ń kọ́ rẹ̀ ẹ bá wa bè lọ́wọ́ pé gbogbo àwọn ọ̀rẹ́ tó kó mélòó náà ń bá ṣe ẹ bá wa bè lọ́wọ́ pé olórí burúkú wọn ọ̀rẹ́ tó kó ṣẹ́sábọ́ọ̀dù kan ló máa ń padà wá báyé àwọn ọ̀rẹ́ wọn jẹ́ àti gist ẹ bá wa bè lọ́wọ́ wọn ẹ bá bè lọ́wọ́ pé kán mú èèyàn kan tó ti wà pẹ̀lú wọn for ten years ẹ máa wà wọn lórí burúkú yìí o wọ́n ń try láti cover forever tó suddenly di RIP ló ń try láti cover o ẹ wetin concern ah ah ẹ jẹ́ ká sọ pé concern ni ẹ jẹ́ ká sọ bẹ́ẹ̀ aláwọn tó gbéṣẹ́ fún sẹ́ ẹ bá mi bè lọ́wọ́ wọn wípé ṣé mi àti wọn jọ̀rẹ̀ àbájọ́ ọmọ ìyá àbájọ́ ń tajà kan náà Prince Kai Lolo ẹ pàtẹ́wọ́ fún mi pé mo la gbogbo yín lójú mo já yín sí gbogbo bọ́n ṣe ọ̀pẹ́rẹ́tì ẹ pàtẹ́wọ́ fún mi ẹ pàtẹ́wọ́ fún mi pé mo ṣojú yín báyìí ṣé mi tí mi kì í kọ́ rẹ̀ ṣọ́ràn náà fi ń ṣọ̀rẹ̀ abẹ́ ẹ̀ ń taṣọ ṣé ẹ̀ ń talẹ̀ ṣọ́ràn ni the short guy ẹjọ́ ẹ bá ń bèrè ṣọ́ràn ni ṣọ́ ń taṣọ ìyàwó Kìkì Afọláyan ó ń taṣọ ó ń ta kírìmù ó lọ́ọ̀vù mi mo lọ́ọ̀vù ẹ̀ ẹ̀rí ẹ̀rí bí mi ṣe máa ń ṣe ẹ bá ń bẹ̀ lọ́wọ́ àwọn pé kí làwọn ń tà àmọ̀kẹ́ ẹ bá ń bèrè pé kí ló ń tà ẹgbẹ́ ṣọ́nà náà fi ń ṣọ́ á ní mi ìbá yín ṣọ́ rẹ̀ mi ò mọ irí mi ìdẹ̀ fẹ́ mọ̀ yìí blackmail apààyàn nìyí ẹ máa ń ba yé èèyàn jẹ́ ẹ máa rò pé fẹ́ fi tú ti yín ṣe ọjọ́ tẹ́tí wọ́n á wúrú wà bẹ́ẹ̀ ọlọ́run ò rántí yín pẹ̀lú nǹkan rere any achievement tẹ́ ẹ ní kò ládírẹ́sì rí ẹ kó ṣì lọ àṣà pásítọ̀ fúnkẹ́ pásítọ̀ fúnkẹ́ sọ wípé yes we may be age mate we are not grace mate yes i don't greet you yes because i am not in the same level with you mm, bad birthday cause abi i am not in the same level with you i've been a business woman mi ò ráyè orí burúkú mi ò ráyè òṣì mi ò lè bá tèèyàn jẹ́ torí mo fẹ́ look good I stay on my lane mo bá yín ṣọ̀rẹ́ ọ̀rẹ́ yín kò ní oore nínú ayé ta wà kọ́ ló ń ṣàánú wa mo mọ ibi tí mo ti ń bọ̀ àwọn èèyàn gidi ni mo fẹ́ máa bá ṣọ̀rẹ́ báyìí àwọn tó jẹ́ pé tẹ́ni tí n bá ṣẹlẹ̀ tí bá pè lọ́wọ́ kan kò ń ṣe court or police case ọlọ́run jẹ́ kémi rírú o I mean business àwọn tó ń pè tí n bá pè pé ẹ máa bọ̀ èmi ní ilẹ̀ kan California Paradise City ó yá ẹ wá rà á káwọn ọmọ Yíbò tó ya wọ bẹ̀ ó yá ẹ máa bọ̀ irú àwọn ọ̀rẹ́ tí mo fẹ́ máa yà ni tí mo fẹ́ máa yan ni àbí ẹ̀yin tẹ̀ ń rajà lọ́wọ́ mi did you enjoy my service ó gbẹ́ ẹ̀yin tẹ̀ ń ra ilẹ̀ lọ́wọ́ mi did you actually enjoy my service or not let's be sincere gbogbo ẹ̀yin tẹ̀ ń bá mi ra lẹ̀ tẹ̀ ń bá mi ra aṣọ pàtí tẹ̀ ń bá mi ra gbogbo ẹ̀ do you have any nice friend to to surpass Lizzie what is <laughs> the secret of your beauty nothing o the secret of my beauty ó pọ́n délé ojú tó pa and i mind my business èmi ò gbé nǹkan sọ̀kan i do my business mo dey focus mo ṣe máa make owó hmm. àbí ẹjọ́ gbogbo yín buy ń bá mi rà lè Badmus Ṣọlá if they only burúkú ni wọ́n if they no rich person standard dem go dey find way to pull you down to their level ah thank god you are always on your own dem dey find familiarity i no want. ẹ dúró sáyé yín mi ò bá yín ṣọ̀rẹ́ ẹ dúró sáyé yín i don't make friends with failure torí pé gbogbo ègún àtèpé tẹ́ ẹ̀ ń forí gbé anybody tó bá súnmọ́ yín look at today now amẹ̀bọ́n fi list síta ó sanwó fáwọn tó ń ṣe voice note in a negative way against me ẹ lọ sanwó fún wọn ẹ fún wọn lówó lóṣooṣù ara àwọn tí ò jẹ́ kẹ́ lákòjọ tẹ́ ẹ̀ fi nílé lórí nìyẹn ara àwọn tẹ́ ẹ̀ fi bẹ́gbẹ́ dọ́gba nìyẹn gbogbo owó tí Lizzy ń tọ́jú tó fi ń ṣe nǹkan rẹ̀ níṣe lẹ́yìn lẹ́hìn àti yín fáwọn blọ́gà àtàwọn oní voice note ẹ jẹ́ àmà gbọ́ lọ. Kọ́lá Oyèwọlé daughter turned twenty years she's schooling in Canada. Mo bọ̀ Kọ́lá ẹ̀ bó ṣe fún in a peace of mind. Ìyẹn ò kàn wá. Ẹ̀yin tẹ́ ń wò mí, ṣọ́kọ yín ò peace of mind. Bọ́kùnrin bá fún obìnrin ní peace of mind, ibi achievement láti máa mọ̀. Kò dìgbà tẹ́ bá wá ṣe ìpolówó ọjà. Ọkọ everybody ń everybody ni peace of mind. Tí ilé bá sọ ni, àbí ṣé mo jọ wèrè tírúntírún? Àbí mo jọ wèrè tàwọ̀tàwọ̀? àbí mo sọ fún yín pé mo ti lọ ra lẹ́sà amẹ́ríkà ọkùnrin tó bá ń ṣe déédéé ọkùnrin tó bá fúnyàwó ẹ̀ peace of mind ibi irun lẹ ti máa mọ̀ títí dé àwọ̀ títí mọ nǹkan tẹnìyẹn ń wọ̀ tẹ́ bá rí obìnrin tó bá wà ní ẹyọ kan péré lẹ́yìn tó bá márì tán tí kinní ẹ̀ bá wà rapid success ẹ̀ bá wà rapid that woman marry the best man in the world and apart from that information tó fún wa is none of our business ẹ̀yin tẹ́ ń wò mẹ́jọ ṣọ́kan yóò fún yín ní ìfọkànbalẹ̀ because kò sí fọkànbalẹ̀ tó tó kí wà àti ọkọ ẹ̀ kẹjọ jẹ́ partner in business kò sí ìfọkànbalẹ̀ tó tó wípé kò sí nǹkan tó fẹ́ rà láyé yìí tí ọkọ ẹ̀ ò ní support ẹ̀ kò sí ìfọkànbalẹ̀ tó tó wípé kí ọkùnrin kó tọ́jú ẹ kó gbà ẹ́ nímọ̀ràn kó dẹ̀ máa ga ṣé èèyàn kan ní láti sọ fún mi pé òkìkí afọláyan pé irú ọkùnrin báyìí ló jẹ́ òkìkí afọláyan is a peace of mind through the wife we can see that okiki is an angel through Lizzy Anjorin Mr. Lawal is an angel. Foley crown so gbogbo information tẹ́ ẹ fún wa yìí àti bèbí ti ṣẹ́jú ojú wa ti là á ti grow past gbogbo gbogbo fake informations yìí nígbà táwọn èèyàn ní estate tó wá ń sọ fún wa wípé èèyàn kan o peace of mind èèyàn kan ṣe peace of mind ìwọ ò lè dá peace of mind mọ̀ torí o ò ṣoríire àwọn ọmọ ò ṣe ọkọ ò ṣe àwọn òbí ò ṣoríire so o ò lè dá peace of mind mọ̀ kò tí ẹ ṣe pẹ̀lú bẹ́ẹ̀dì tó fi ń sùn yẹn o ò lè dá peace of mind mọ̀. So we don't expect you to identify one when you see it. Useless information, the short guy. This useless information is none of our business. Listen, Shedada. Ẹ wo Mide Martins. Are you going to tell me pé Uncle Afisowo is not an angel? Uncle Afisowo is an angel. Uncle Afisowo is an angel. Ejo ẹ̀yin èèyàn. Abi you need to don't make friends with failure torí pé gbogbo ègún àtèpé tẹ́ ń forí gbé anybody to bá súnmọ́ yín look at today now amẹ̀bọ́n filisti síta ó sanwó fáwọn tó ń ṣe voice note a negative way against mi ẹ lọ sanwó fún wọn ẹ fún wọn lówó lóṣooṣù ara àwọn tí ò jẹ́ kẹ́ lákòjọ tẹ́ fi nílé lórí nìyẹn ara àwọn tẹ́ fi bẹ́gbẹ́ dọ́gba nìyẹn gbogbo owó tí Lizzy ń tọ́jú tó fi ń ṣe nǹkan rẹ̀ níṣẹ́ lẹ́yìn lẹ́hìn àti yín fáwọn blogger àtàwọn oní voice note ẹ já máa gbọ́ lọ. Kọ́lá Oyèwọlé daughter turned twenty years she's schooling in Canada. Wo bọ̀bọ̀ Kọ́lá ìwọ ṣe fún Tóyìn ní peace of mind. Ìyẹn ò kàn wá. Ẹ̀yin tẹ̀ ń wò mí, ṣọ́kọ yín ò fún yín bí. Yóò múra dọ́là lánàá èló ni dọ́là lẹ́ni ẹ jẹ́ ká dollar pé dọ́là wà bí one seven lẹ́ni and nígbà tí mo order àwọn ọṣẹ yìí dọ́là was around two five nígbà tí mo order àwọn ọṣẹ yìí gbà yẹn ẹ máa wo ẹ jẹ́ ká sọ pé one seven lẹ́ni one seven one thousand seven hundred ẹ jẹ́ ká one thousand times seven five that's twelve point seven fifty that's approximately thirteen million naira Yoko. wo approximately thirty million naira pos ó ti rí èèlò ní lénìí èèlò ní dọ́là one eight fifty ah, mo ní kí n bu wálẹ̀ ní ẹ má bínú mo ní kí n bu wálẹ̀ ní tí a ti bá lọ bu lọ sókè mi ò tún fi two fifty two five ṣe o àti ah, jókòó try ẹ àwọn to ń ran gan àwọn to ń ran jókòó àwọn tí jókòó ń ṣiṣẹ́ fún ẹ mọ̀ pé òun ló fẹ́ yẹnu ló fẹ́ fẹnu yọrọ sọ́sọ́ wọ́n ní one eight fifty tábà dẹ̀ máa gbé ọjà one eight seven something mo lè ṣe ó bọ̀ ẹ jẹ́ ká sọ pé one eight fifty ẹ jẹ́ ká sọ bẹ́ẹ̀ at least it takes ọkọ̀ gidi ọkọ̀ gidi ọkọ̀ alálùbáríkà irú àwọn ọkọ̀ burúkú wọ́n ti tàn ẹ́ wọ́n ti gbowó yẹn òní nírú ọjà yẹn lórí gbà times seven five ẹ wo èèyàn this is approximately fourteen million naira jókòó ìwọ àtàwọn tó ń polówó ọjà fún wo má bínú this is fourteen million naira wo pẹ̀lú owó gbígbé débi o everything wo òun nìyẹn price ẹ̀ nìyẹn bẹ́ẹ̀ lọ sí ṣó mọ̀ pé owó tó bá jáde ní company owó tó bá jáde ní company kan ló máa bá dé ṣó ti yẹ ẹ wo this is approximately fourteen million naira jókòó o ò lè sọ fún wa pé ọkùnrin kankan ní gbogbo àgbáyé yìí o ò lè sọ fún wa pé ó dájú Mr. Lawal lọ ní gbogbo àgbáńláyé o ò lè sọ àní gbà tó bá sọ àwa ò ní gbà àwa àní gbà eléyìí ò ṣe pọ́ọ̀sì twenty thousand naira àní gbà mami owó bọ́ngálò kan àti <laughs> February dẹ̀ ni mo ti rà One dollar was two five mo ti ra sórí gbá hmm? ẹ fi jókòó lẹ aláwọn tó ń rán jókòó iṣẹ́ fúnra ara ẹ̀ àwọn tó lọ gbéṣẹ́ fẹ́ sábọ́ọ̀dù jókòó àwọn tó ń gbéṣẹ́ fún wọn even gist lover fúnra ẹ̀ so ìwọ tó rí èèyàn tó da báyìí jókòó orí èèyàn tó da báyìí nínú ayé gbogbo òmúra yìí ó mọye sinimá movie ó gba àwọn òkèrè ó mọye sinimá movie tó wà níbí á tó one thousand cinema movie one thousand pieces tẹ́ máa máa yà part one part two part ó yẹ ọmọ yẹn movie tó wà níbí ẹ lè máa sọ fún wa pé olórí buruku la ilé iṣẹ́ tó fi ń jẹun nìyẹn ebi ti de e mo pa ti gba oúnjẹ Mohbad lẹ́nu wọn ó yá mú jókòó fún wa jẹ. ó rò pé owó lè yàn fi fọkùnrin gbà mí. ṣé olórí burúkú ni ẹ nì oníṣẹ́ mo rò pé owó náà fi ń fọkùnrin nígbà mi ṣé bẹ́ẹ̀ sọ pé Mr. Lawal lò lówó so Kini, you know one thing about these people they are not smart they are the most daft failed human being on life in life daft failed human in life ó ní ṣé mo rò pé owó lèèyàn fi ń fẹ́ ọkùnrin kì í ṣe bẹ́ẹ̀ sọ pé Mr. Lawal lówó so kí ló fa gbogbo ìtàn ṣe rò pé owó náà gbogbo àwọn kinní ti fi jẹ lọ́ngbà kan ayé ti blindly tẹ̀lé yín ayé ò lè tẹ̀lé yín mọ́ ayé ti lajú ayé ti gbọ́n ebe ẹni kò lówó ṣe bẹ́ẹ̀ náà lẹ sọ pé jígolo ni mo fẹ́ ẹ sọ pé orí ẹja ni ìwọ náà inú iṣẹ́ òyìn ló ti sọ ló ń ṣarin so kí ló dé tó tún wá ń lo reverse psychology fún wa pé ẹ gbogbo nǹkan ń ṣòwò kí ló dé pé the same format we are tired of this same format ẹ̀yin èèyàn ẹ pàtẹ́wọ́ fún mi bá ṣe ń túdi àwọn pípù yìí ẹ pàtẹ́wọ́ fún mi bá ṣe ń túdi àwọn pípù yìí nígbà tí mo ṣẹ̀fẹ́ tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó wọ́n ní Mr. Lawal wá gbá mi ni nígbà tó rí i pé kò jẹ lọ lọ́tọ̀ tèmi wọ́n ní mo lògùn fún ni ẹjọ́ kí ló kọ̀ wá pẹ̀lú information tó ń fún wa pé gbogbo nǹkan kọ́ lówó the short guy fóònù ẹ̀ Instagram yìí máa ọ̀fù sí máa tuntun yìí gbé wọlé ẹ pàtẹ́wọ́ fún mi ẹ pàtẹ́wọ́ fún mi ẹ pàtẹ́wọ́ fún Lizzy jókòó àwọn tó rán ẹ wá wọn ò ní profile mi wọn ò ní profile mi tẹ́yìn ò bá rí ọkùnrin tẹ́ ẹ fẹ́ jẹ nǹkan kan bẹ̀ ẹ ní dúró orí pàwá team up ni we team together and we are winning together ẹ pàtẹ́wọ́ prince Busayo prince kailolo ẹ pàtẹ́wọ́ Folly Crown one eight seven fifty mo ṣẹ́wó lánàá ẹ pàtẹ́wọ́ fún mi ẹ já gbọ́. lójú tí ẹ bùrù tó bóyá gbogbo kọ́lá yẹn ti wá ta sí ẹ rí owó pé ta ló wá. ta síta ni ok ó tún ti di pé bóyá ó ti wá ta sí ẹ rí kò tún ṣe pé ti fẹ́ rí ẹ ẹ lè grow ẹ ẹ lè make ẹ e. Lizzy ti sọ̀rọ̀ sókè ológo ti gbògo ẹ ẹ lè grow ok kò tún ṣe pé Lizzy ti fẹ́ mọ́ bóyá ó ti kọnu sí ẹ rí hmm? ibo làyè náà wà bo ni mo ti ráyè wọn sọ wọn pé mo gbé mo gbé mọ́tò wọ film industry ni bó láyé ti wà ó yá bọ̀bọ̀ yẹn ti kọnu sí rí ẹjọ́ yẹn information yẹn kí la ní ìdẹ̀ fún the same concept láti yọdún yìí Foley Crown the same concept tẹ́ ẹ rọ́ọ̀lù ní some years ago the same concept concept ni wọ́n relaunch the same concept kò tún ṣe pé wà nínì lọ́pàá ló máa jẹ hmm? the same concept a ti gbọ́n grow kọjá gbogbo level yìí they want to start again baby ti ṣẹ́jú ah ah ọlá olùjì now you get it bóyá o ti kọnu sí ẹ rí ọkùnrin ni ó lè kọnu sí anybody. pọ̀ kó dọ́dọ̀ tèmi rí torí àkèéṣọ lọ́rọ̀ àkèéṣọ lọ́rọ̀ kò dọ́dọ̀ tèmi rí béèyàn bá ṣáà máa kọnu síyàn ẹ gbọ́dọ̀ jọ lọ́rọ̀ àbí kẹ́ ẹ jáláwàdà láti bo síbo hmm. jókòó <laughs> ṣe oríṣi tí mo ṣe o lè mọ bínú mi ṣe ń dùn because o fún mi ní soft landing òun jẹ́ kí n máa hókun ojú àwọn èèyàn and the more tí n bá ṣe the more lẹ́yìn ṣe máa máa ṣe sìn let's call spade a spade jàre ẹgbẹ́ gbígbó ah, prince kai lolo <laughs> ṣe rí ẹ mọ̀ pé lórí burúkú làwọn eléyìí ẹ mọ̀ pé lórí burúkú làwọn eléyìí so ẹja ṣí wọn létí. fẹsùn ọbọ yìí eléyìí tí ṣòkòtò ẹ ti rìn àwọn bàbá ọlà. ohun tó wọn oníkálukú ló fi fẹ́ ẹni tó fẹ́ jókòó sórí pé ayé yẹ ẹ ti bàjẹ́ ó wò pé small boy yìí àwọn bàbá aláyé ẹ̀yin lẹ́dẹ̀ tó sọ pé mo fẹ́ ẹni tó ń ṣarin hm? ẹ̀yin lẹ́dẹ̀ tó sọ pé mo fẹ́ ẹni tó ń ṣarin nítorí pé ẹ fẹ́ bá àtẹ̀yàn kan jẹ́ fi tún tẹ̀yàn ṣe ohun tó wá dùn mí jù ni wípé gbogbo aburú tẹ̀ ń ṣe yìí ẹ ti gbàgbé pé iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ tó jẹ́ pé tẹ́ ẹ bá ṣubú wọ́n ṣẹ̀ṣẹ̀ máa gbé yín wá tọrọ bára ni jókòó ẹ̀ ń bọ̀ dẹ̀jẹ̀kẹ́ tó dẹ̀dẹ̀ káláyé tó dáyé gbogbo àwọn tó ń ṣe fíìmù everybody ní fan base ẹ̀ tẹ́nibọ̀dì bá ní problem àwọn fan base ẹ̀ wọ́n máa dìde fún ẹ bà gbogbo ẹ̀ jẹ́ débi pé kò sí onítíátà àbólórin kankan tó ní fan base mọ́ tẹ́nibọ̀dì bá ní problem lẹ́nu ó máa fèsì ẹ̀ ni kó wá online kó wá béèrè randomly at least iṣẹ́ tẹ̀ ń ṣe tẹ̀ fi ń balẹ̀ jẹ́ tẹ̀ fi ń bọ̀nà jẹ́ yìí ó yẹ ká tiẹ̀ rí pa iṣẹ́ yẹn nínú ayé yín ó yẹ ká rí pa yẹn nínú ayé yín wá rí pa iṣẹ́ yẹn nínú ayé yín ẹ dẹ̀ ṣe ń kọ́ntínú láti máa bá yé àwọn tó rọra ń ṣiṣẹ́ wọn jẹ́ tán dọ́dọ́ yín ẹ ṣe kọ́ntínú àti máa bá tiwọn jẹ́ no be juju be that no be juju be that èyí wà bẹ́ẹ̀ kí ni mo fẹ́ fi ṣe níjọ́ tó rí pé tó yìn fẹ́ báyìí erí pò lọ mú aṣá lógolo ṣàrọ̀ bá. fẹ́ta ni láti bò síbò àwọn tó ń sọ yìí gbà tó ń ṣègbéyàwó ṣé mi ti wà nínú ìkọta inú kọta ni mo ti ń tajà o mọ táìmù tí máa ń close ní kọta ni mo máa ń close ní one to two lóru ní kọta seven a.m. mo ti resume padà. ẹ̀yin ló lórí burúkú ẹ̀yin lẹ wà lábẹ́ blog ẹ̀yin la wáyé má ṣe rere ẹ̀yin lẹ má lọ ń consult àwọn olórí burúkú. èèyàn kan ṣègbéyàwó báwo ló ṣe kan àwa àwa ò rí yín àwa ò rí yín àmọ́ pé exist ẹ lọ bèè lọ́wọ́ anybody tó bá ní ṣọ́ọ̀bù sínú ìkọta shopping complex i close by twelve one six ni closing hours everybody i close by twelve one mo dẹ̀ ti resume padà sọ́fíìsì mi ní seven láàárọ̀ gbogbo yín dẹ̀ mọ̀ ṣé èmi ti máa ń ṣiṣẹ́ ní january first to january first èmi ni mo fẹ́ rí yín pé ẹ ṣèyàwó ah, prince kailulu ẹ pàtẹ́wọ́ fún mi o bá ṣe ń tú àṣírí àwọn blackmailers o no let's be sincere ṣé èmi a máa rí pé ìṣèyàwó ọdún mélòó sọdún mélòó so ngbà tẹ́yìn ti ṣèyàwó yẹn anybody ò gbọ́dọ̀ ṣèyàwó mọ́ àbí báwo nìgbéyàwó tèmi ṣe kan titi yín so from day one gbogbo ohun tẹ́ ẹ ṣe ẹ mọ̀ọ́mọ̀ fẹ́ fi dàgbéyàwó mi rú ni torí jókòó ń ṣe lòun kà ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu òun kà I would love to be working with you Lizzie. I be Prince Kailolo ó ń kà so definitely gbogbo mọ́ ṣe lọ háyà ẹnu ìṣó pé kó lọ rìkọ́dù Mr Lawal your head ẹ dear, mama ah splendor eh, splendors eh, Splendorsly. eh, splendorously ẹ rí so they purposely bought ẹnu ìṣó over to go and record Mr. Lawa to scatter my marriage because tẹ́ ẹ̀ bá ní ìgbìmọ̀ àti dagwẹ́dì oníwẹ́dìn rù èèyàn kan ṣègbéyàwó bóyá three or four years interval ẹlòmíì ṣègbéyàwó kí ló tẹ́ ṣe ń connect ìgbéyàwó three four years ago pẹ̀lú ẹni tó ṣẹ̀ṣẹ̀ gbéyàwó ọdún wo síra wọn ẹ̀yin èèyàn mi ẹjọ́ ṣé irun tó wà lọ́kàn wọn gangan náà ń sọ yìí ṣe rí gbogbo reason tó ṣe gbé fóònù fún ìṣó kó lọ rìkọ́dù Mr Lawal reason ẹ̀ òun lélẹ̀ tẹ́dà bá ti wà láyé yìí tó bá ti ń ṣe àfẹ́mí àfẹ́mí tó dẹ̀ níṣẹ́ lọ́wọ́ tó ń lótìtọ́ tọkùn ẹ̀ mọ́ ó máa máa ṣubú over and over ni God bless God is behind you ah, ẹ mọ̀ pọ́n ká this ṣe rí statement tó ń sọ yìí ẹni tó bá ní àròjinlẹ̀ tó ní deep thinking ló lè pé they purposely hired ẹnùṣó to record Mr. Lawal to scatter my marriage Fọlánà dẹ̀ sọ ìyẹn ẹnùṣó Sàríyù ó ní ìtorí tiẹ̀ ni mo ṣe rìkọ́ọ̀dù Lawal she said it so ẹ purposely lọ táàgì Mr. Lawal ní gbogbo orúkọ yẹn mo wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé àti Gistlover o àti ẹ sábọ́ọ̀dù àti gbogbo yín o ọmọ aráyé ò tí ì kí kú oríire kan látijọ́ tẹ̀tí ń gbógun tì mí mo dẹ̀ dúpẹ́ pé ẹni tó wà nídìí ọ̀rọ̀ ìgangan àmúbọ̀ ni láàárọ̀ lọ́sàn-án I know tèmi I'm a choosing I just want you guys to learn I purposely play this video for you to know why they recorded Mr. Lawal why they sent Sariyu Enusu to go and record Mr. Lawal I'm just exposing them ṣe rí gbogbo ìgbà tí eléyìí náà ń gbowó lọ́wọ́ mi tán náà wà ṣáìdì mi ó dàbí kéèsì Mohbad ni wọn ò wá ṣáìdì mi they came to pick informations nǹkan tó ń ṣe nìyẹn Prince Kai Lolo nítorí pé èèyàn kan ṣègbéyàwó ní four years ago ẹ ṣe wá ra fóònù fún Fọlá pé kó lọ rìkọ́ọ̀dù ọkọ Lizzy kí wedding Lizzy lè túká no wonder kò sẹ́ni tó ń ṣẹ̀yìn náà lóore tí ó pàdé àgbákò torí ẹ̀jẹ̀ kún ọwọ́ yín ọkàn yín dúdú ẹ rí i pé báyé ṣe ń polongo yín tẹ́lẹ̀ gbogbo ẹ̀ ló ti drop ayé ò rí yín mọ́ ayé ò fẹ́ rí nǹkan tó jọmọ́ ti yín torí àṣírí yín ti tú fáyé pẹ́ni ibi ni yín lẹ́yìn tí mo ṣègbéyàwó ṣèyí àríyọ̀ ó ṣègbéyàwó fúnkẹ́ ó ṣègbéyàwó ẹjọ́ ẹ wòye celebrity tó ṣègbéyàwó lẹ́yìn Lizzie Anjorin ǹjẹ́ ẹ rí kí n lọ pé family member wọn pé kán lọ rìkọ́ọ̀dù wọn torí pé kí n lè dàgbéyàwó wọn rú. Hmm? at least ẹ̀yin èèyàn ẹ wo èèyàn tó ti ṣègbéyàwó lẹ́yìn Lizzie Anjorin o ǹjẹ́ ẹ rí kí n ní mo fẹ́ dàgbéyàwó wọn rú kí wá ní pé nítorí Lizzie ti fọ́kọ àwọn náà fẹ́ lọ fọ́kọ ṣó ṣẹlẹ̀ that is why kò ń ṣe gbogbo èèyàn nìyẹn ń ràn lọ́wọ́ o kò kí ń ṣe gbogbo èèyàn nìyẹn ń gbèjà na why their own two dey spoil God bless you kì í ṣe gbogbo èèyàn nìyẹn ń gbèjà kì í ṣe gbogbo èèyàn nìyẹn ń ràn lọ́wọ́ kò kí ń ṣe gbogbo èèyàn nìyẹn ń ra pity fún hmm. ẹlòmíì wà tó o bá ràn lọ́wọ́ àbúbára pity àbúbá gbèjà o lè ti pàṣẹ ẹgbẹ́ ogun látàrí ogun tó ti gbé sórí ara ẹ̀ ẹ̀yin èèyàn ẹ máa gbọ́ twenty twenty four ṣọ̀rọ̀ yóò rún yín létí torí èèyàn kan ṣègbéyàwó ẹ̀yin èèyàn torí èèyàn kan ṣègbéyàwó ní some years ẹni tí Lizzy fẹ́ kò tán mọ́ wọn kò fámìlì mọ́ wọn àgbàlagbà ni mo fẹ́ mi ò fọmọdé mi ò fẹ́ yàn ní industry mi ò fẹ́ yàn ní musical industry pẹ̀lú pẹ̀lú ẹ̀ wọ́n lọ ayé àsàríyù ẹnu òṣó kó rìkọ́dù Mr Lawal láti da ìgbéyàwó yẹn rú pẹ̀lú pẹ̀lú ẹ̀ ṣe mọ̀ pé nígbà yẹn ó léèyàn kan tí wọ́n ń gbé kiri báyìí ah, single mother ṣe rántí abalo ababo wọ́n wá fi voice tiwọn náà ṣẹ̀sìn bíi ẹ ti gbàgbé ni àsàgbà tó wá fi voice wọn ṣẹ̀sìn níbí lórí ìkànnì yìí tó bá sọ fún yín gbà yẹn pé àwọn náà ń ṣiṣẹ́ aburú yìí ẹ̀ ní gbàgbọ́ ẹ̀ ní gbàgbọ́ Prince Kailolo nígbà tí mo ṣègbéyàwó mi ì fẹ́ onífilm industry àgbàlagbà ni mo fẹ́ mi ò fọlórin mi ò lọ banana island lọ moko. mo mú ọkùnrin tá ti jọ wà for very long time wọ́n dẹ̀ sì fẹ́ da ìgbéyàwó yẹn rú Ejo ẹ̀yìn èèyàn ṣe mọ iye èèyàn tó wẹ̀dì ní film industry ṣá kí n tó wẹ̀dì wọn ò pe orúkọ anybody wọn ò máa sọ pé wọ́n kọ́pì anybody wá ètò ṣe jẹ́ pé ẹ̀yin tẹ́ ń kọ́pì èèyàn lè máa ń rò pé èèyàn kọ́pì yín kí ló dé tó yẹ pé ẹ̀yin tẹ́ ń jowó èèyàn lẹ ṣe máa rò pé èèyàn kan ń jowó yín ẹ̀yin tẹ́ ẹ̀ ní nǹkan tẹ́nibọ́dì lè jowú ẹ̀ sọ pé ń jowú yín ẹ̀yin tẹ́ ẹ̀ níran ẹ̀ ní movies ẹ̀ níran ẹ̀ fún wa níran gidi tá a lè wò ara ìran gidi ni kò wọṣọ gidi tó jẹ́ latest káwọn èèyàn zoom kan zoom Instagram mi over hundred thousand like one twenty or one thirty thousand ló video fídíò tí mo fi hàn yín tó ń sìn ẹ ẹ kírètì ran ìṣẹ̀dá yín ò fún yín níran ẹ ẹ níran táyé lè wò so kí ló dé tẹ ṣe rò páwa ń wò yín nígbà táyé àti ọ̀run ò fún yín níran. rainbow cooking Fame is not about battle. Igbos are rich and there is no battle. Hausa people are rich, there is no battle. Dangote, battle business ìlóní, Only battle àwọn Hausa. Let's call spade a spade. If you think ìpẹ́ ẹni tí ó bá máa gẹ̀ẹ́sì àtìrín, Sherry, battle yẹn Lizzy ni ní kọ́kọ́. Ńgbà tí bàbá Mohbad àti mubadi máa tẹ́rí wọn ò mọ̀ pé òkú ọmọ làwọn máa fi jábá tù let cause spade is spade is high time ká dìde ká bẹ̀rẹ̀ sí ní fojú aṣebi hàn káwọn ọmọ wa lè ráyé gbé. rainbow pumpkin dangote ti ń gbé richest boy in the whole africa in the west africa ẹ lọ wò kì í ṣọ̀rọ̀ fifteen years àwọn haúsá kò sí education kò sí hospital kò sí life wọn ò ti torí ẹ̀ gbé Dangote ṣubú rí wọn ò dági Dangote kó wá lọ kọ́ hospital àbí kó wá lọ kọ́ gbà ẹ mú bi tí Dangote ti ń dáwọ́ àbí tó ti ń ṣe foundation wa kò sí and he remain the richest in the West Africa ẹ wọ àwọn Ìgbò tó jáde recently ẹ̀yin wá ní gbogbo àwọn ọmọ Ìgbò yìí bẹ̀rẹ̀ business they are now multi-billionaires ẹsẹ̀ wọn ò dẹ̀ ti rìn ìdí wọn ò játa they are making money and they are ruling us gbogbo ohun tá à ń ṣe nígbà àwọn ayé Awólọ́wọ̀ Yorùbá ló ṣe importation Yorùbá ló ní kòkó Yorùbá ló ní rodo wẹ́rẹ́wẹ́rẹ́ mọ́ láti gba rodo lọ́wọ́ wa àwa la ní tòmátò mọ́ láti gba tòmátò àwa la ní kòkó mọ́ láti gba kòkó àwa la ní importation Ibo ti gba importation electronics àwa la ní Ìgbò ti gba drugs àwa la ń gbé wọlé láti ìlú òyìnbó Ìgbò ló ń kó oògùn wọlé nísìnyí ẹ ká panu pọ̀ àwọn show tí mò ń ṣe lóru is not for vain is not on vain mo mọ nǹkan tí mò ń sọ ẹ jẹ́ ká panupọ̀ ká bá wọn wí forever wọn ti di RIP ǹjẹ́ yìí rí blogger kankan kó wá ṣe show pé kí ló dé tá RIP ṣe dé bá forever ǹjẹ́ yìí rí blogger kankan ẹ rí pé àwọn wọ̀nyí ló ń báyé Yorùbá jẹ́ single-handedly táburú bá ṣẹlẹ̀ sí wọn ẹ̀ ní gbọ́pọn aburú ò nídìí láti ṣẹlẹ̀ sí yín àwọn ilé máa create aburú fún yín we need to stop them we don't know the next victim. banks agbọ́nmágbé banks yorùbá ló ní bank yorùbá ló kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ banking yorùbá ló kọ́kọ́ ní banks first bank it was formerly agbọ́nmágbé bank lọ́jọ́ tèmi ibo ló wà nínú báǹkì ibo ló ní báǹkì tó pọ̀ jù àwọn ibo tó ní báǹkì yẹn kí ló dé tí ìdí wọn ò ṣe kí ló tẹ̀sẹ̀ wọn ò ṣe tínrín kí ló dé tí ìkòkò wọn ò ṣe játa. ṣe rí tú òwe yorùbá yorùbá burú yorùbá níkà yorùbá níkà yorùbá bá tiẹ̀ jẹ́ yorùbá tó wá fi òwe bẹ́ẹ̀ pákéjì ẹ̀ kòkò tó máa jẹ gbẹgbẹmí kẹ́mi ẹ̀ lé èkíní ẹ̀ ọmọ ológo ni ẹni tó bá máa lógo ojú ẹ̀ máa rí tó ojú àwọn yíbò tó lógo ò ṣe rí ojú haúsá tó lógo ò ṣe rí kí ló tó kójú yorùbá ló rí rìkúrì lójú ayé mi àti yín kéèyàn ti ṣègbéyàwó three four years ago kọ́ dẹ̀ máa sọ pé ẹni tó ṣègbéyàwó tó farúgbó ara ṣègbéyàwó káyọ̀ ọpọlọ fún mi ní good stature tó bá yẹ pé àwọn ní stature ńlá ni mí ẹ mọ̀ mi ṣe máa tó ni pẹ̀lú èjì mi ká wá sọ pé ẹni tó márì ní arúgbó ara bó ń kọ́pì ẹni tí ò tí ì bímọ rí tó lọ márì ẹni tí ìyá àti bàbá ẹ bímọ bíi mẹ́fà tó márì ká wá sọ pé Lizzy Anjorin tí ìyá ẹnìkan ṣoṣo bí ó jàjà lọ márì ó wọkùnrin sẹgbẹ tọjọ máa máa ṣe ẹ wá sọ pé Lizzy tí ìyá ẹnìkan ṣoṣo bí ó lọ ń kọ́pì ẹni tí ìyá àti bàbá ẹ bímọ mẹ́fà nínú ìgbéyàwó Lizzy Anjorin tó ní multiple business tó wò wípé ok i need a man by my side I ń sọ wípé ó lọ kọ́pì ẹni tó ń dá ṣe fíìmù tí kò ṣe business. ngbà tó kan Lizzie àmọ́ pé ó máa kan jẹ̀ṣà ngbà tó kan jẹ̀ṣà àmọ́ pé ó máa kan Mohbad ngbà tó kan Mohbad àmọ́ máa kan Ìyá thank you yorùbá lose gan yorùbá ti lose guard ẹ wo ṣó Auto Bola tí mo ṣe lẹ́ẹ̀kan Bísọ́lá pé òun òun wà lẹ́gbẹ̀ẹ́ bàbá ọmọ òun Bísọ́lá Auto Bola dẹ̀ ń pa irọ́ kò dẹ̀ sí yorùbá kọ̀ọ̀kan tó lè nínú ibi ìbàyẹ̀ ó parọ́ tọ̀hún ó parọ́ Lizzy Anjorin nìkan ni man only man stand by only man standing kó má séèyàn kankan kó má sí ọkọ tó lè bèrè pé a ah, ẹ tún ti túká lọ́hùn ẹ dẹ̀ ń tan àwọn ọ̀dọ́ wa pé kọ́ lọ́ọ́ máa gbowó kiri lọ́wọ́ ọkùnrin àmọ́ àwọn tẹ́ ń gbowó kiri lọ́wọ́ wọn kí ló tẹ́ pọ́ ṣoṣù náà ńlá ìmọ́lẹ̀ kò sí ìran Yorùbá kankan tẹ́ bá wá rẹ́nibọ́dì tó ń ṣègbéyàwó ẹ wá pa gbíríkótó pé kí gbéyàwó wọn túká àmọ́ àwọn tó ń ba yé àwọn ọmọ yín jẹ́ ẹ̀ fọjọ́ kan stéèjì ṣòfò wọn rí. ẹ jẹ́ àgbádùn kò pọ̀ mọ́. bàtà bàtà tó já ó lọ mú orí ẹja mr um, kí ló ń pe ibi tó ti. ẹni tó sọ pé orí ni mo mú ẹ jẹ́ ká wo fọ́tò ọkọ ẹ̀ two forty six ẹni tó lórí ni mo mú ẹ jẹ́ á wo fọ́tò ọkọ ẹ̀ ẹni tó lórí ẹja ni mo mú o. ẹ wo lórí burúkú lárùn ògbẹ̀kún tó ń gbé kiri ẹ wo bí ìyá ṣe jẹ olórí burúkú mẹkáníìkì gbogbo ẹ́ńjì mọ́tò àwọn èèyàn ló ti túta ẹ máa wo lórí burúkú bí tó ti lọ ta tẹ́tẹ́ ẹ wo bí tó ń sùn ẹ bí tó ń sùn ẹ lórí burúkú ẹ bí tó ń sùn sí ẹ bí tó ń sùn ẹ wo tó ń sọ̀rọ̀ ẹ bí tó ń sùn lárùn lárùn gbẹ̀kún ẹ̀rí o àgbésùn ẹ̀rẹ̀ ẹ̀wò ẹ̀wò ibi tó ń sùn ẹ̀wò ibi tó ń sùn.